له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال Ini ètò ìtìkúrò tí ó máa dé sí ti bọ̀yìn nìkanì yìí 107.9 FM. Ìgbéde aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onípọ̀wọ́ rẹ̀ tó kí lẹ́gbẹ̀ẹ́ lọ máa bá bàbá wọn ṣètò ṣọ́táyọ̀ àmọ̀tí bàbá ẹlẹ́rọ ìrùkúlẹ̀ sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́rẹ́ mahamud awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta máa bá wa kálọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat thumma as-salatu was-salamu ala rasulihi al-karim وعلى آله وأصحابه وعلى من سلك مسلكه إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ẹni ọ̀pẹ́ tí a dá fún ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa. Alhamdulillah. Tó mú wa bá Ramadan wa di méjìdínlọ́gbọ̀n lónìí. Alhamdulillah. Lè tí a sí 28. Ọdún ọ̀rọ̀ àbá kọjọ kí wọ́n ṣe ìjẹ́ kí á gúnlẹ̀ kó lè gba àwọn tí a ṣe inú ẹ̀ ní ìjọsìn lọ́wọ́ wa. Owó àti ta ti gbọ́ àti ta ti ṣe, àwọn ta sọ àtàwà náà ta gbọ́. Gbogbo wa náà la máa dúró níwájú Ọlọ́run ní ìjọgbìnrin àlùkíyàmọ̀. Ṣé wọ́n lè sọ báyìí? Ṣé wọ́n lè sọ báyìí? Ṣé wọ́n náà gbọ́ báyìí àbí wọ́n náà gbọ́ a ti ń kíra wa káàbọ̀ sórí ètò tòní a ń tẹ̀síwájú ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé ní àná èyí yìí náà yẹ kí a ti bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ láti òru ti twenty nine yìí títí di àárọ̀ ọjọ́ ọdún pé bí a ṣe máa máa retí lọ́la ní alẹ́ ọ̀la ìpìlẹ̀ tọ́nu bá ti kéde ní alẹ́ ọ̀la jùmọ̀ ìpín wọn ti àti ọdún jẹ́ ọ̀tún làtàkìdé. Bọ́sà bá ti kọ́ ànáfíà ti Sultan, ààrẹ tún wà sátidé nìyẹn, ẹ jẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́. Yóò ní ìbá ìwé ayọ́ ayẹ kí a ti bẹ̀rẹ̀ sí ṣe palẹ̀ mọ́ ilé ètò kẹ́kẹ́ fún Zakatul Fitri wa. A ti sọ àwọn èèyàn olè yẹ ká yọ fún àwọn olùsọ́sí. A ti yẹ ká mọ ilé yìí àtìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn. Ní tó tó kúnlẹ̀ nínú tó tó rújú tó ń dàrú máwọn èèyàn lọ́wọ́ lónìí, kan náà ni ìyapa ìlànà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ìròrí zakatul fitri kì í tàǹpẹ̀ ní jaka tí gan-an ni tó kọkàn balẹ̀ ẹ̀rí wà lórí ẹ̀sìn káfí yọ. ìyá lè lo owó báwọn yẹn ṣe ń gbélé yẹn kiri lónìí. àbídán tó ń jẹ náà ní sá oúnjẹ yìí náà ní sá ẹ̀hẹ́n ṣáà pé ọ̀rọ̀ kan lórí yẹn náà. ما هو القول الراجح في هذه المسألة؟ أولا لجوء tó fọkàn balẹ̀ jù nínú mọ́sálà yìí kúrọ̀ bá débi ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ má jẹ́ ká gbàgbé o à ń sọ fún wa láti ti pẹ́ ti pẹ́ ta ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí pé alọ́lọ́wọ́n bá yí òjíṣẹ́ rẹ̀ yé àwọn ẹni rí tànà àwọn náà sọ pé wọ́n dẹ̀ ṣe báyìí wọ́n ní ta ń pèlẹ́ sí o èrò orí kọ́ o ọkọ̀ alákàyè ò ká o làákàyè agbọ́dọ̀ tẹ́rì rẹ̀ bá kófin ọlọ́run bá ní. kí ni ẹ̀sùn Kí ni ànábì ṣe? Kí ni àwọn ẹ̀rí lórí rẹ̀? Ànànàbí yẹ sallallahu alayhi wa sallama. Ẹgbẹ́jọ́ ànábì sallallahu alayhi wa sallama. Mọ̀rọ́dọ̀ ha pàámà ó ṣe yíyọ zakatul fitr ó ṣe lọ́rọ̀ yàn lórí wa. Wọ́n lẹ́nu yẹ kó wá ṣe ní oúnjẹ طعاما طعاما ولم يفرضها نقودا. Ànábì ò لكن النبي صلى الله عليه وسلم ضربها طعاما في النصر Ànábì sọ di ọ̀ràn yàn fún wa láti yọ ẹni tó bá ní kàkà rẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀rí ẹ̀dẹ̀ rí òun náà nípa Ànábì sallallahu alaihi wa sallam nínú hadith ilé tó wà nínú Bukhari hadith 1000 503 عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو شعير إلى بن عمر رضي الله تعالى عنهما وني النبي صلى الله عليه وسلم أشي زكاة الفطر ni أرايا fún àwa àlè ó máa yìí pẹ̀lú pé ká máa yọ sọ́ọ̀kan eléyìí tí ó ikú surveillance sí mútu mẹ́rin nínú kẹ́ni kọ́dọ̀ tún ní òdiwọ̀n látinú samáwòrì samáwò tó dàbí nù. àbínú ṣàáìrì àwọn oúnjẹ tó gbajúmọ̀ lọ́dọ̀ sí tiwọn lílé yẹn oúnjẹ lànà bí dárúkọ oúnjẹ ni sọ̀hábì iná gbé gbàwá rẹ̀ ilé wa nínú sọ̀rọ̀ eh, Bukhari bákan náà wà ní sọ̀rọ̀ Muslim náà hadith one hundred and eighty four. أخرجها النبي صلى الله عليه وسلم طعاما ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì sáà nábì gan fúnra ara rẹ̀ oúnjẹ ló fi yọ yàtọ̀ tó bóyá àwọn sàhábà kó tà nábì wọ́n gan fúnra ara rẹ̀ oúnjẹ là nábì fi yọ fáwọn èèyàn gbà náà. وأخرجها الصحابة طعاما ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ní fáwọn sàhábà gan fúnra ara wọn oúnjẹ làwọn ilé náà fi yọ oúnjẹ náà sàhábà náà fi yọ. ذهب جمهور العلماء إلى إخراجها طعما وهذا هو راجح àwọn jùmúrù ìrọ̀lámà majority àwọn skọ́lá àwọn olùmọ̀ àwọn náà fẹ́nu kò lórí wípé oúnjẹ ni amọ́sáǹsọ̀ iná ni mọ́ málìkì oúnjẹ náà náà dún lórí ẹ̀ ọ̀rọ̀ wọn yí padà rí lórí eléyìn náà bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ wa Shafi'i rahimahullah bẹ́ẹ̀ ni imam wa Ahmad bin Hanbali rahimahumullahu jami'a ah. gbogbo wọn náà ní oúnjẹ ní ẹ̀rí táwọn rí tó fọkàn balẹ̀ yìí láì ní darí láàmú oúnjẹ ní. wàhálàmú àràjíhù àwọn bàbá náà lẹ yorùbá tá a gbójú bá ìlànà yìí náà náà ń tẹ̀lé tipẹ́tipẹ́ oúnjẹ làwọn náà máa ń lò. wọ́n á bí ọ̀hún lè bí máa. ẹgbẹ́ yìí gangan ni tó fi ń fọkàn balẹ̀ tó fi ń yọnu kúrò nínú pé ṣé mo ṣe ń tọ́lọ́ bí ní àbí mi ò é yẹn ni bàrọ̀ atú máa. وأكثر الفقهاء يقولون بأنها إذا أخرجت نقودا فإنها لا تجزئ àwọn fòkòháhù àwọn olùmọ̀ nípa àgbóyé ẹ̀sìn àwọn tí ẹ̀mú ìdájọ́ wá àwọn tó pọ̀ jù nínú wọn láwọn ìdájọ́ wá ipé tí ẹ̀ bá ti lè yọ́ lówó tí ẹ̀ bá kàn pàtẹ̀ sówó tí ò fún jẹ yọ́ wọ́n ní láàtù ìfò kò ní ládá o wọ́n ní kò ní ládá kàì ọ̀rọ̀ ńlá nílé yìí o gbogbo ẹ̀yìn tí wọ́n ti ń darí lónìí tán sọ fún pé owó ni owó ni àwọn èèyàn ti ní wọ́n ti ṣe táǹtébù iye báyìí ni kò san àwọn kan tẹ̀ tó send account number sí bákan ní kẹ́ ṣe ṣe ṣàkówó wá káwọn bá ń yọ ẹ má dáhùn ẹ má jẹ́ kí wọ́n mì sí ìdíyàn ó máa ń táwọn olùmọ̀ ẹ̀sùn sọ ní wípé téèyàn bá wà nínú ìlú tó fún pínpín táwọn àfáà lù yẹn tí wọ́n ń darí ẹ ní bẹ̀ bá pé àní owó fẹ́ fi yọ wọ́n ní tó bá wáyé bẹ́ẹ̀ kẹ́nìyẹn kó sá fìtínà kọ́ba máa kó gbèjà kọ́ba máa láàmú kọ́ba máa kó rọra mówó yẹn fún ọ kó gbà fún òun kó wá ṣẹ̀ṣẹ̀ wá bú oúnjẹ gangan kó wá fi torí pé adẹ̀sínà ọkọ̀ wáìdù kan sílẹ̀ nínú ẹ̀sùn wáyé pé lájìhádà máa náà sí. sábà ti rí ẹ̀rí kò tún sí gbìyànjú kankan tí wọ́n ti fẹ́ ṣe mọ́ lẹ́yìn ẹ̀rí. ìbájá aná kìlọ̀ bá pálá làákìlọ̀. sáàdé bá ti wà ń lẹ̀ kò tún sí èrè pé kankan máa. àníkàmọ́ máa ohun tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ kúrò lẹ́yìn ànẹ́bí náà sallallahu alaihi wasallam. Zaka tó wọ́n náà wà nílẹ̀ lọ́tọ̀, ẹ má jẹ zaka owó pọ̀ mọ́ zaka tí ó jẹ. Àtàkùn dàmà ojú tó ní zamani àwọn fi ń àwọn èèyàn nídìí owó ni ṣé wọn àfi ká fit àwọn èèyàn. Táwọn èèyàn bá ti ń parọ́ tẹ́lẹ̀. ẹwà tó kòkòrò inú ìjẹna òyàn lédì jù náà pàápàá ẹwà tó tàà náà fi ti sọ pé oúnjẹ oúnjẹ oúnjẹ àwọn bàbá ń lẹ́yìn bá ní tó oúnjẹ bá kó onú ìṣẹ́ wọ́n ní jẹ́ kó ìṣẹ́ ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ń gbèlẹ̀ ń pọ̀ lọ́kẹ́lẹ̀ rẹ̀ fi ṣe. ànàkó tó máa ojú dùn fi zamani nàbí iye wà lámìyá fún àlè. anábì owó ń bẹ lásìkò tiẹ̀ náà fún mi lọ́nà sọ́ra kó jẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn kó lọ́n fẹ́ fi yọ zẹ̀. wà á wà á rọ̀mà kò lè ọmọ dìbẹ̀lẹ̀ yìí anábìlẹ̀ ni tí fi ń gbárí ju gbogbo tí fi ń gbárí lọ nínú àlùmọ̀ yìí tí yẹn bá lọ ń gbọ́ òfin ẹ̀sìn yé nínú àlùmọ̀ yìí anábìlẹ̀ fi ń gbọ́ ayé jù ṣùgbọ́n tí yẹn bá bẹ̀rẹ̀ sí fẹ́ da nǹkan orú ló máa máa mú ìròrí oríṣiríṣi wá àti bí àwọn ọmọ ayé ayé kan náà tí wọ́n ní anábìlẹ̀ ló kọ ní ojó adẹ̀ ń gbọ́ gbogbo àwọn tí wọ́n mú wá ní àti ìrìbí àwọn àìtí ìrí kí wọ́n sọ pín àti ilágbẹ́jábá wá sáàsáàbà gbóní sábẹ̀ tó bá ti wá bẹ̀rẹ̀ sí kọ àwọn orin yẹn mọ̀yín nínú àṣàbọ̀ wọ́n wá gbé olùdá ní àkáṣìgbé wá bẹ̀rẹ̀ sí mú agogo ààrẹ yẹn ọ̀tọ̀ ní rárá kò yàtọ̀ lọ́dọ̀ ẹ̀ta wọn iṣẹ́ rẹ̀ lè fi rọrùn nígbà tó bá dé láti báyé àwọn èèyàn jẹ́ ọlọ́mọdé wọ́rá yìí báyé. àmì kọ̀dé sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ làkà fọ́dà kọ́tà ṣàtọ̀ wó ẹ̀ẹ́n. anábì sallallahu alaihi wasallam tó ń tọ́lọ́wọ́n bá ṣe lófin fún tó fi kọ́ wa ọ̀nà ní pé kí àìmọ̀ àtìtọ́rẹ̀ àánú ó tó di pé zakatiri fitiri dé. farabalẹ̀ zakatiri fitiri lè pa á. sẹ́yìn tí tẹ̀tẹ̀rẹ̀ àánú tẹ́lẹ̀ ni tí zakatiri fitiri tó dé. wọ́n ṣe wá jẹ́ bẹ́ẹ̀ fún àsìkò zakatiri fitiri ẹ̀sìn ọtún wá fẹ́ kàn fáṣí ohun tó jẹ oúnjẹ táàdẹ̀ mọ́ amọ̀ díẹ̀ nínú òdì tálọ́mbì fi sọ pé oúnjẹ ó fi jẹ́ pé oúnjẹ ló fi ń ṣe ó ní kó jẹ́ ìfọ̀mọ́ fún ààrẹ wa. Ọdẹ̀ tí ẹni tí àwọn ọmọ ẹ̀yà wa yóò ní lọ́wọ́ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn náà máa rí oṣù lọ sí ẹ̀ẹ́dì ìjọ ọdún àbí tí wọ́n máa tí wá bá tó máa tún jẹ ní ọjọ́ ọdún tó máa jẹ́ gbìmú fáwọn. Ilé ilẹ̀ rí, àwọn náà láti ń rọ̀ wá ká gùn lé lórí. Ìparí, Ọlọ́run bá ní, nínú àlùkùránì Ọlọ́run bá ń wọ́nu wa.

ọ̀rọ̀ ni kí ẹnikẹ́ni tó bá fẹ́ máa yapa òjíṣẹ́ rẹ̀ tó fẹ́ yapa ànábì ẹni tó bá ń yapa ànábì kú lọ ṣọ́ra o. àtò sí ibà ọ̀hún fi jìnnà. ọ̀rọ̀ ni kí fìtínà bá máa dé bá wọn láyé. àyò sí ibà ọ̀hún àdábùn àlè. àti kí ẹlẹ́sẹ̀ lóró bá máa jẹ títí wọn ọ̀nà máa jẹ́ àjẹ́ ìyá o. àárọ̀ wa ẹja tẹ̀lé tọ́nà ọba ní ká ṣe tọ́nà bìbí kọ́ wa. zaka àtìlẹ́fẹ̀tẹ̀rẹ̀ ìyíta sọ yìí ìtẹ́tà ju ọkùnbalẹ̀ ju tó àríjáhù jù òun náà ni kí ó jẹ́ sí pé oúnjẹ òun náà la fi yọ kó má jẹ́ owó ọ̀rọ̀kó gba ní ìbádà fún wa káàpàlẹ̀mọ́ fún alẹ́ òní káàpàlẹ̀mọ́ fún alẹ́ òní òun náà sì jọ́ kan nínú àwọn ọjọ́ odd number ká má fojú wo ta ti ṣe kíní sẹ́yìn ó lè jẹ́ ìrìnà rẹ̀ kọjú kò sẹ́nìkan tó lè fọwọ́ rẹ̀ sọ́yà. هل تسواجد لا إن شاء الله الحمد لله محمد صلى الله عليه وسلم القافلة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ti béèrè àbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadh òun náà ni 080 35 75 14 66